ṣe tó bá selfless caring God-fearing tó complete gentleman ṣòro ọ̀rẹ́ mi yìí ọ̀rẹ́ or fi ń tọrọ ọ̀rẹ́ ni. jọ kí ni tìyàwó ẹ̀ a ṣe máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ ọkùnrin láti ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gan. send ẹ sọkọ mi tó bá ti bí tó bá bí twenty million ẹ̀dá send ẹ sọkọ mi kó wá rí jà mi mo ní kó stop gbogbo rubbish tó ń ṣe gbogbo àwọn drama rádaràdà tó ń ṣe mo ní kó stop ẹ kó stop ẹ má frustrate mi mo you are frustrating me kí ló dé gan kí ló dé kí ló dé tó ń frustrate mi kí ló ṣẹlẹ̀ tó ń frustrate life kí ló dé tó frustrate life mi ṣọ́ọ́rọ́ ẹ síbi kó wá kó wá báyé mi jẹ ni fi mi sílẹ̀ kí ló dé. Ah, ṣùgbọ́n ní tí ìyá jẹ ọmọ fọ́gbọ̀n ọdún tó sì ta ọmọ fọ́gbọ̀n oṣù tí ò sì pa ọmọ ṣe bó yẹ kó dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ni èyí sú mi tí wàá yóò dẹ̀yìn kò yé mi mọ́ ẹ wo ni kí n má sọ̀rọ̀ bàbá ẹ ló lọ látàtàárọ̀ yìí látàtàárọ̀ tí bàbá ẹ ti jáde kúrò nílé kò sóúnjẹ tá a gbé kalẹ̀ nísìn bàbá òmu ẹ pìnì tó ń yọ báyìí bàbá òmu wọnú ilé ò ní kí n má sọ̀rọ̀ ó ti sú èmi o ó ti sú mi kò yé mi mọ́ ó ti sú mi. èmi jáde mi ò mú owó wọlé àbí tó ranjú kalẹ̀ bí àtùpà lọ́wọ́ ẹni tó máa palẹ̀ ń wà ẹ̀rí ẹ̀ráyé mi lóde kò má dá ọkọkùnrin má lówó lọ́wọ́ bọ́kùnrin bá lówó lọ́wọ́ á di ẹni yẹpẹrẹ láwùjọ nínú ẹbí nínú ara kódà nínú ilé tó ń gbé àti láàrin ìyàwó àtọmọ and if be say she don't become my wife. Yeah, I'm any shy any. I beg you, make not tell me, show shogun laye. Aki paniton, kafani niton, yeah, you dey tell me say make I treat you right, baby. How else you want make I treat you right? If you do right, you go feel alright. I'm sure you know the right thing to do, baby. Oh yeah, amend your way, kia kia, were were, were were. kíákíá oko kì í jẹ́ ti bàbá àtọmọ kó má máa láàlà you be my baby mama you no be my wife ooo. Oh. you no be my wife ooo. Oh. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband o. Àbíkẹ́, ọ̀kílẹ̀ hmm? tí òun tẹ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ ni pé òun expect kókó fún ẹ. <laughs> ẹjọ́ mi ò ní time mo ní a lot of things to catch up with so wọlé lọ kó gbé ọkọ wá fún mi. ọkọ wa. yes. ta ló ń pè ní ọkọ wa. àríkẹ́ ó mà láyà o ọkọ tèmi ló ń pè ní ọkọ wa. I won't take it. Really? Yes. be more fun now. Oh. Yes. need the first and only son of Kọ́lá. So what lọ kó pe ọkọ wá fún mi. well said well listen Arike listen and listen good until tí o bá tó correct ara ẹ pípé bàbá ayọ̀ ọkọ tèmi ló fẹ́ rí mi ò ní pè jáde fún ẹ. ok má gbàgbé o ìpè kankan ti kọjá láàrin àwa méjèèjì má gbàgbé o ìpè àwa méjèèjì ti kéré wà wa ọmọdé wà láàrin wa so ó ti di ọkọ wa my dear wọlé lọ. lọ pe ọkọ wá fún mi mi ò ní time gbogbo rubbish yìí for goodness sake. fine well said ṣorí ọlọpàá ẹ òun ló máa jẹ kúrò níbí báyìí. èmi gan mú rẹ wá ni nice one ó jẹ́ reboot ara ẹ̀ ọlọ́pàá ni wọ́n fẹ́ pé àbí mo máa pe á mi kó wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ ó dàpọ̀ ti gbàgbé boyfriend mi pa mí. kò fi píkọ kí lè tó fi pè. ọkọ wa ọkọ wa ọkọ wa ọkọ wa ọkọ wa. Mide, you're my wife. Why are you getting yourself all worked up by Arike's tantrum? Kola, mi ò wà comfortable pẹ̀lú bó ṣe ń wá síbí báyìí tó wá ń pè wá ní ọkọ wa. Look, I still say the same thing. Don't get yourself worked up. Kilo ló wá Um, actually, uh, I think um, torí pé mo ti fún ní upkeep ayo, So I refuse picking her calls. I guess that's the reason why she's here. Kola, I would prefer you pick her calls rather than kó wá síbí báyìí. Kó wá máa pè é, kó máa wa. I don't like it. Okay, mo ti gbọ́. So jẹ́ kí n lọ yọjú sí kí n lè gbọ́ nǹkan tó bá wá so that màá lè tètè lé síwájú. Ṣé ká jọ lọ? Because I would really like to know why she's here. <laughs> That's not necessary. O lè wá ń sin kó tún lọ pè mí ní ọkọ wájú ẹ̀. <laughs> I know suddenly you get infuriated. Alright? Jẹ́ n lọ màá wá jábọ̀ fún ẹ. Hmm? You're my darling, so stop getting so off. Come here, come here. Huh? Wash your mouth. Calm down. Okay. Ah, my darling. kí ló dé. Kọ́lá ṣé lóòótọ́ ni pé o ṣe birthday fún ọmọ mi dé the last week. Yeah, I did. Really? Hey! Kọ́lá ìwọ ní gut láti ṣe birthday fún ọmọ mi dé yes torí mo rántí pé for the past two years o ò ṣe birthday fún ọmọ ti tèmi ìwọ wá ní gut láti máa ṣe lavish birthday fún ọmọ mi dé why. Yeah, I had enough cash on me and I felt I could throw the kid a birthday really yeah kò sí problem ṣe bí last week ló ṣe uh-huh. ẹ̀yẹn túmọ̀ sí wípé owó yẹn ṣì kù síbi tí owó yẹn wà so èmi fẹ́ ṣe birthday fún ọmọ tèmi ní weekend yìí. Um, <clears throat> mo mọ̀ bóyá òun gbọ́ rẹ̀ because tó bá gbọ́ rẹ̀ mm. at least um, that's my son so and I know his birthday would only come up on the fifteenth of January which is still very far away from now. <laughs> o oh, ó kàn ń disturb ara ẹni èmi ti rewind the birthday sí July Ah, tipẹ́tipẹ́ <laughs> mo ti rewind the birthday. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yoo. ṣerúbà. Hmm? ló <laughs> threatening ẹ gan ni ó mì báyìí lórí ìdúró de ló mì ló mì. kí ló wá fi threatening ẹ wọ́n sọ fún pé sójà ni ẹ ah! wípé tó bá débẹ̀ lásán wọ́n máa fún wọn ní frog jump ni. Àríkẹ́ <laughs> oh, wo politician lẹ́tà ń sọ ẹ̀ hmm, báwo ni irú nǹkan báyẹn ṣe máa bà á lẹ́rù. <laughs> see you even èṣù ó ń bẹ̀rù Nigerian army ká má sọ politician lẹ́lẹ́ bí báyìí especially àwọn tó máa ń wà láyé <laughs> if they give you one slap na seven stars you go dey see oh, <laughs> oh, it was fun. Uh, <laughs> well, thank you very much. Yeah? Mm. Thank you very much. Mm. can do anything for you. Yeah. I can't wait for you to help raise this money. Kí n tẹ sanwó landlord mi, kí n sanwó ilé ìkó kúrò ń bẹ̀. Ó honestly. But oh, dear, mm? you know I'm trying. Yes, I know. Mm, um, torí for money fair. mo fi ṣe gbogbo nǹkan tí mo ń ṣe. Mm-hmm. I love you too. <laughs> oh my god, that was so romantic. Yeah, make it Thank you. <laughs> Don't worry, very soon everything will be fine. I promise you. Maybe. Can you go and wá rẹ fún? Ṣé bó sọ pé ó máa sàn kó tó wá rẹ fún fún Oh, O dẹ̀ tí ì sọ. Ó má darí ìkẹ́ lóhùn. Owó aṣọ ẹbí ló sọ pé ọ́nì kan mú wá Can you imagine that? Hey. <laughs> girl Lariyike yìí kàn mí òkè at every given opportunity ni wọ́n ah, wíṣ pé court lè grant wa ní custody ọmọ yẹn. ìwọ máa wọ ẹ̀rẹ̀ ń pa yẹn all that will be taken care of. Ah, ṣé kí ló wá ṣẹlẹ̀ àbí ṣòfin lówó náà ni. ṣé yẹ kí wọ́n máa béèrè question I told her never to ask me or tell me such a stupid thing anymore. Mm-hmm, yeah. Maybe I comment to now. I trust you. Mm. Mm. káàbọ̀. báwo ni. ọmọ mi kọ́. <laughs> ó ti lọ wo tv lọ́dọ̀ neighbor since to refuse láti subscribe fún wa ó ní kí a máa jẹ wá no problem. mo ń san owó lé mo ń fún ẹ lówó upkeep ọmọ so ó yẹ kí n tún máa sanwó subscription fún ẹ àbí. wọ́jọ́ ọ̀rọ̀ birthday ló gbé wá síbí báyìí so let us go straight to it uh, mo ti compile listing. yeah ohun da. better. ọkọ wa ni now wa husband you sure pé the right list Lily. Mm-hmm, of course. I've gone through five pages there's still more. Um, actually twenty-two pages ni plan the budget. Jesus Christ 22 pages fún birthday are you on ló mì pẹ̀lú kínní okay fine tó bá mọ̀ pé o lè kà á mú Of course I can't Label myself going through such nonsense. ẹ ń ṣorí actually mi ò fẹ́ fẹ́ birthday yẹn lójú púpọ̀ hmm, but mo fẹ́ kó wà very stylish and classy mo fẹ́ kó jẹ́ pé men of timber and calibre will be there. oh sorry you, you meant um, children of timber and calibre. Ah, fún birthday tó fẹ́ fẹ́ lójú. Ah, ṣé àwọn ọmọ tó ń bọ̀ ṣé wọn ò lóòbí ni no tell me ṣé parents wọn ò ní wá ni. okay. Yeah, mò ń gbọ́ since tó fẹ́ fẹ́ Okay. ok eh, màá kàn follow list yẹn first thing tó wà lórí list is venue i'm thinking of um, you know, a private yard ọmọ kan tó jẹ́ now that's lovely speedboat. oh a yacht. yes. a yacht. ṣé She money plane ni for heaven's sake mi ò ṣe ni kò gba plane fún wa èló náà ni wọ́n rent ẹ̀ maybe um, you know, half a million or thereabouts èló náà ni. ok mo ń gbọ́ ẹ. ok fine um, for the music i'm actually thinking of um, you know, àwọn Yorùbá artist tó hot right now um, maybe you know, Olamide Wizkid Davido fún hip hop nìyẹn o then for Fuji ah. Oh, Obesere. Pastor, maybe we do Can you just shut your mouth there, Arike? please shut your mouth? Ṣé ò ń gbọ́ ọ̀rọ̀ ẹ Kí ló ń sọ lẹ́nu ẹran tó ń dùn? Can you even hear yourself? Ò ń sọ̀rọ̀ o fẹ́ ṣe uh, what do we call it? Uh, uh, national national uh, uh, um, independence or what? Ṣé normal ṣá? Ah, Kọ́lá, kí ló mí pé ṣé mo normal ṣá? ẹ mi understand. ṣo normal ṣo normal. ẹ eh, Yes. wo mi ò like o. mi ò like mi ò like máa sọ̀rọ̀ kí o máa interrupt mi mi ò like ẹ. um, fún ti cake mo ti order fún online and um, it will be baked and shipped from Germany. <laughs> Erike, you must be brave and mad. Hmm, kọ́lá má ti lọ o àti sọ ti jollof rice o mi ò fẹ́ ghana rice mi ò dẹ̀ fẹ́ àwọn rubbish rice yẹn o hmm, gambia rice ni mò ń fẹ́ kọ́lá má ti lọ mi ò ṣeré o mi ò fẹ́ nigeria rice o kọ́lá kọ́lá. báyìí náà ẹ sọ fún mi báwo ló ṣe ṣe báyìí for heaven's sake ṣé mo ní kò possibly kò kò san gbogbo nǹkan tó wà ní bọ́jẹ̀tì ẹni tó bá wò pé o lè fún wa ní private yard. ẹ o lè ní bí o fẹ́ gẹ̀ẹ́tì beach fún wa láti ẹ̀ manage ẹ̀. look look look mo ti rí i pé o ò serious rárá that's why. Ah, ah, ṣèbó olóṣèlú ni ẹ ó dẹ̀ níbẹ̀ ṣe máa inflate budget tó bá yẹ tó máa cut ẹ̀ down. look má sọ nǹkan tó o bá mọ̀ má mẹ́nu bà nǹkan tó o mọ̀ hmm, àwọn olóṣèlú ah, ṣe bí bẹ́ẹ̀ ṣe máa ń jówó nìyẹn mo dẹ̀ mọ̀ pé òògùn máa ń jówó okay thank you for the insults and rubbish now crew, jẹ́ kí Ah ah ah ah. ló ṣe ń ṣe báyìí náà eh? <laughs> okay sọ fún mi hmm, èlò gbogbo ló wà lọ́kùn ẹ̀ láti fún wa. where is this wa coming from because if i recollect properly Ayo is my son so mo ní wa wá tó ń sọ ṣé wọ́n lọ ń ṣe birthday ni. Kọ́lá nígbà tí mo ra underwears fún ibolo náà sọ fún mi kí ló ṣe tí bó sá lọ ni ẹ ẹ ó wá ń sọ fún mi ah, wo má jẹ́ rántí gbogbo betrayal tó ṣe fún mi o Kọ́lá má jẹ́ kí n rántí o Kọ́lá sọ fún mi kí ló fi sọ fún mi náà náà sọ fún mi owó wa lọ fẹ́ lómi ọlọfẹ lómi. very good very good ìwọ náà ló sọ pé ká má mẹ́nu bà gbogbo yẹn but come to think of it i'm trying my utmost best be sincere with yourself to to to I mean to make amends for the past. ẹ uh, eh, okay mm, mo mm, ti gbọ́ mo ti gbọ́ ẹ eh, but notwithstanding eh, jẹ́ ká discuss nípa budget yẹn gbà yẹn. oh Arike maybe there's something you don't understand and I have to let you know today sori birthday fún mi ta ṣe Mide contributed sixty percent to the celebration of that birthday. Mm. yes she did. Hmm. obìnrin dẹ̀ nìyẹn. Hmm. ṣebí Mide kàwé graduate ni ó dẹ̀ níṣẹ́ lọ́wọ́ ń ṣiṣẹ́ àbí bó èmi ń kọ́ ó fi nǹkan ọmọkùnrin ó fi stop education mi nígbà tí mo fẹ́ kọ́ WAEC. kọ́lá ọmọ pé mò ń sọ fún ẹ má dé kí n rántí past o kọ́lá ṣọlẹ̀ má dé kí má dé kí n rántí past ok. àríkẹ́ ìwọ ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí how can you say because we want to celebrate Ayọ̀'s birthday ọmọ Ikere and you are trying to call the whole Yoruba music uh, superstar musicians just for a kid's birthday. I mean, it's not done. Eh, uh, why they negotiate? Negotiate. Negotiate a 20 pages. 20 pages. Budget list. Oh, then you can negotiate. I can't do that. I know what you're doing. This is called blackmail. Emotional blackmail. Yeah, that's what you're doing. márùn you mommy. Emotional blackmail eléyìí. <laughs> Èmi tó lẹ́ ń wòye ọmọ Èkó ni mo já sí bàjẹ́bàjẹ́. Ṣé o mọ̀ nǹkan tí màá ṣe ń sìn? i will just simply and peacefully drive home Madam, dẹ̀ kọjú sí ìyàwó màá sọ fún pé wò ó wá màá sọ ọmọ boy now adagobura and uh, you know one thing led to another and within that weak moment you capitalize adẹ̀ṣe kínni the next minute òun sọ fún mi bó ti doyún oyún bíi ti báwo ó lè fi hàn mú mi náà ó rìn kúrò lọ́jọ́. ó lọ síbi kọ̀kọ̀kọ̀la yes ó lọ sẹ́niwẹ̀ wo mo mú list yẹn bọ̀ wá bẹ̀ lọ́la ó dẹ̀ must sign it tó bá sign ẹ̀ kó tó ní o fẹ́ pè mí dé èmi gangan fúnra mi máa ti ṣàlàyé fún mi dé yes máa tún wá pa àwọn internet blogger kó bá mi kọ́kọ́ destroy political career ẹ̀ wọ́n máa wòran ọ̀rọ̀ pò mo ṣe rà o tí mọ̀ kọ́. ìyàwó lé ẹ̀dọ̀kan yín mú ìyàwó lé ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yoo. tẹ̀lé ní bàbá àní àyànmọ́ òní ẹ̀ láyé ṣe borí lẹ́lẹ́. o fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní kọ́rísítà sọ̀kọ̀kọ̀ àbí? irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? mo ní òfọṣọ òun kọrin. o mọ dáadáa látàárọ̀ tí mo ti ní kò fọṣọ ẹ wà á dúró nǹkan tó ṣì wà nílẹ̀. màá yín lẹ́yìn kí kọ́kọ́ tọ́jú ilé àwọn ajá ìkéde fún olóúnjẹ. ìgbà náà wà ń kọ́ mo nígbà náà ń kọ́ àwọn tí ò to àwọn ọmọ kéékèèké wọ́n á ti kúrò ní rádàrádà látàárọ̀ tó bá ti fọ aṣọ ìtàn kò gbá kò gbígbá kò mọ́ tónítóní mi ò fẹ́ kẹ́ni bọ̀dì wọlé kọ́ mọ̀ pé ọ̀fọ̀ ṣọ́ mi ogún àbòdà o tó bá dẹ̀ ti ṣetán kò kọjá sí ara mi kó lọ tún ṣe tó bá ti ṣetán kó lọ́ra àkọ́tà máa ṣe wọ́n ogún àbòdà o. àdáni wà á yẹ o bámọ́ yọ pé ní. torí mo mọ̀ kí bóyá máa sọ nìyẹn tó ní tètè kúrò tètè kúrò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ má jẹ́ kí àwọn ọmọ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ mbẹ́ nítorí sùkúlù. bá mi kí ọ̀rẹ́ o um, stewing. It's very packing. It's in the freezer. All right. So all right. it should last you for like a week and a half. Wow. Two. Thank you very much. All right. And um, ti ma ṣe tán. Okay. Ed, come have a seat. Take us off. Um, well, let me drop this. I'll okay. be right back. They are like um, brother and sister. Kìnìkan kìnìkan wọ́n dagbalat dàgbà Mama kékeré yẹn. Mama máa lọ Um, um, má máa ṣe bí ọ̀tẹ̀ ṣé o kò cross mind ẹ lọ́jọ́ kan pé ìyàwó ẹ àti bọ̀bọ̀ ìbọn ṣe ń ṣe wọléwọ̀de yìí wọ́n lè ti máa ṣara wọn kó máa fẹ́ra wọn something like that. <laughs> bínú tiẹ̀ ṣe rí kọ́ nínú gbogbo yẹn ìwọ lè ṣe irú nǹkan báyẹn but ìyàwó mi mo trust ìyàwó mi kò lè ṣe irú àwọn nǹkan báyẹn ẹ̀ tó bá dẹ̀ ti dé gbogbo level yẹn wọ́n ti ẹ̀ máa lọ síbẹ̀ rárá. Eh, ara o. Eh, eh, kò sí wàhálà èmi ì nílò ẹ̀bẹ̀ tó bá ti ń má lọ síbẹ̀ wọn kò sí anything àbí kí n dẹ̀ má lọ síbẹ̀. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yoo. Ayọ̀mí mo fẹ́ kó mọ nǹkan kan. wípé àwọn ni bàbá ẹ̀ ìyàwó bàbá ẹ̀ dẹ̀ ní àjẹ́ ni mo fẹ́ kó fi sọ́wọ́ òsì kó má fi jọun tó bá dàgbà. Hmm? bẹ́ẹ̀ni àwọn bọ̀dá mi máa ń ra nǹkan fún mi. nǹkan orí burúkú ò ń dádẹ̀ máa rà fún ẹ náà sọ fún mi nǹkan orí burúkú ò ń dádẹ̀ máa rà fún ẹ ìwọ làkọ́bí ẹ̀ bẹ́ẹ̀ tó mo máa ra nǹkan tó wà more expensive fún fún mi jù wọ́ lọ. ok for the past two years ó rí ìfìsí láti ṣe birthday fún ẹ ó tún wá fẹ́ ṣe nìyẹn ó wá fẹ́ celebrate bí ọmọ tálíkà no no no no no mi ò ní gbà mi ò ní gbà. bọ̀mọ́ mi ṣé tí n bá ṣe birthday mi ní nísìn ṣé tó bá tún di January fifteen next year ṣé màá tún ṣe ni. before nǹkan wo ẹ̀ẹ̀mejì lọmọ olówó máa ń celebrate birthday ẹ̀ ìkànnìgbẹ̀rún ìkànnìgbòjò that's later bó ṣe jẹ́ kó rí nìyẹn mo ti serve oúnjẹ sórí dining mo fẹ́ dé ọ̀dọ̀ àǹtí rántí Be a good boy. Okay. All right. Ó dáa. Má pọ̀ ẹ̀ o. Okay. ọ̀rẹ́ Eh, jọ ẹ gbà sílẹ̀ Eh. gbà ah, sílẹ̀ ah, ẹ. afa yìí ló they come out. ah mo fẹ́ sáré dé ọ̀dọ̀ àti ránṣẹ́ rẹ̀ but standing. Let me check list here. mo budget the plan ṣe lè bá mi cut down cost yẹn ṣorí lè fẹ́ ṣe pàtí ìlú tán. <laughs> pàtí òṣì o pàtí rádaràda o mo fẹ́ ṣe èmi ò ṣe pàtí kankan o ṣorí àfọwọ́ yẹn ó máa wọnú àpò papi. then the remaining one wọ́n máa lo. Hmm. yes. ṣé papi aláìníṣẹ́ lọ́wọ́ yẹn eh again papi should get a job he should stop living off you. Ah. ah Bumi eh, well one of mọ̀ pé kò easy but very soon ó máa ríṣẹ́ besides Oh no! wà very very loyal so i just need to invest in him She ṣùgbọ́n kọ́kọ́ one lòdì. lọ́pọ̀ ló fi gbé tiẹ̀ pọ̀. yes my city so money ní láti invest in kíkọ́ bá lè secure place Me. Oh pẹ̀lẹ́ mo ní sùúrù lọ but ìgbà tó o ti ṣe pàtì why tí o ṣe wá ṣe bọ́jẹ̀tì kan rẹpẹtẹ báyìí just go straight to the point èlò ni rent papi. one fifty k. one fifty one fifty yẹn wàá fi bíi hundred kù ó ti di two fifty ó ti get ìyẹn then wọ́n kò wá wò pé ah olúwa bùn mi ọ̀rẹ́ mi àtàtà wà kọ́ bẹ́ẹ̀ mi lẹ́bi fifty palẹ̀ mọ́ sórí ẹ̀ ó di three hundred wọ́n gbọ́dọ̀ sọ fún Kọ́lá pé ah mo ti ṣe bọ́jẹ̀tì o three hundred thousand la máa fi ṣe pàtì ṣìkè náà. fifty k. Hmm, ó pọ̀ owó kíni. Ah, owó èmi tí mo jẹ́ best friend of course. really. Yeah. ìwọ fẹ́ gba fifty k tí ìwọ bá lè fún papi aláìníṣẹ́ lọ́wọ́ yẹn ní one fifty thousand how much more me your bosom friend. my best friend. <laughs> ìyẹn túmọ̀ sí wípé o ò níṣẹ́ lọ́wọ́ nìyẹn o. ṣé o fẹ́ bù mí ni èmi níṣẹ́ i'm a makeup artist. really? yeah. oh nice ní job title àwọn olóṣó nìyẹn. ṣé wàá ń pè mí lólóṣó. Hmm, no no no mi ò pẹ́ ìjọba mi gbé wò ó mo ṣe ń ronú three hundred k tó ń sọ yẹn because bí two to four million naira ni mo fẹ́ get lọ́wọ́ Kọ́lá yes because Kọ́lá ní láti pay fún gbogbo nǹkan tó ń mi go through fún leader tó dá mi ó máa pay fún i'm telling you my dear nísòro tábà máa ní two three four million yẹn nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé wàá rò dáadáa strategy ẹ gbọ́dọ̀ tight. ṣé wàá tẹ̀lé mi àbí kí n fi ẹ lẹ̀ wọ́n dà pé o ti serious. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yo. lọ́sẹ̀ tó ń bọ̀. ọ̀rọ̀ birthday yẹn ni issue but iye owó tó ń sọ pé òun fẹ́ fi organize birthday yẹn ni nǹkan tó wà mẹ́. ẹ lọ ló ní ẹgbẹ́ mi ṣe bẹ́ẹ̀dì. ó ní one million naira. one million láti kẹ́fẹ́ fi ṣe bẹ́ẹ̀dì ọmọdé sọ́mọ ti kọjá ọmọ ọdún méjìlá ni. kò í ti tó bẹ́ẹ̀ gan. Hey! Something more important came up. Are you, wait, more important than this birthday? of course, yes. And um, what is that? I was feeling dizzy, so mo lọ sí lab lọ test and it was positive. Mo ti lóyún. Àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ó ọkọ wa ni ká mojú ọ̀fẹ́ ọkọ wa. Jejely, I sit on my own. You come knock for my own. I give you attention, just to cool your tension. After we done wrong things, you can't dey do me strong things. Ra ra ra ra, bẹ́ẹ̀ rárá kò lè wọ́ọ̀kì ẹ̀. what is good for the goose eh, is good for the gander. ohun tó dára kò sí ìfẹ́ èèyàn kan dájọ́ jù mọ́ fẹ́ má fi ṣe ìbínú nítorí ipò ọkọ wa ni eh, ọkọ wa ni hmm, dájọ́ jù mọ́ fẹ́ àjọjẹ ó dùn bẹ́ẹ̀ nìkan ò ní bóyá jámọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa ni ọkọ wa ni àmọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa. ọlọ́kọ̀ kìlọ̀ kọ́kọ́ ọlọ́kọ̀ kìlọ̀ kọ́kọ́ rẹ̀. kìlọ̀ fọ́kọ rẹ̀ ìyàwó lé kìlọ̀ fọ́kọ rẹ̀ ojú àwọn ọmọge ìsẹ̀yìn lé nígboro we dey run things make you know they do me strong things wàhálà kọkìlọ̀ fún mi. àwọn ọmọge ìsẹ̀yìn àgbàrá ni wọ́n wọn ò pé wọn ò ní ilé wo àwa ìyàwó ilé la ò ní gbà